الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته yabbatu luji tabbatu ya Allah as-salatu yace ci bi aminci mun tabbatu ya nabi Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ya ci gaba gani da karatu daga litafin bulughul marami al-hafiz ibnu hajar al-asqalani rahimahullahu ta'ala na yi katuya zu 176 ko man ga wa an qadisata ibn mukhalik al-hilali radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam masalata la tahillu illa li ahadi thalathatin rajulun tahammala hamalatan fahallat lahu al-mas'ala حتى يصيبها ثم يمسكها ورجل أصابته جائحة اجتاحت ماله فحلت له المسألة حتى يصيب قو حتى يصيب قواما من عيش ورجل أصابته فاقة حتى يقول ثلاثة من ذوي الحجة من قومه لقد أصابت فلانا فاقة فحلت له المسألة رواه مسلم an qabi wa an qabi fata daga ba qabi fata ibnu mukhariq al-hilali yaji mukhariq al-hilali na radiyallahu anhu sakuje da gani bin qala qala rasulullah ga tuce tuce annabi sallallahu alaihi wasallam ga innal mas'alata akika yaba la tahillu illa li ahadi salasatin ujalan ya sai ya zaini min da wuta rajulun tahammala hamalatan ko zana wanda lagbata ko rajulun ta'ammala amalatan fa'alat lahu al-mas'ala hatta yusi hatta yusiba had mana zane ba ta sheke ne ba nole unjige da da lagbata yana ga cin kabunare eh da gibata amma wanda bai shi shi dukiyu ya ji lalace kaza ji kaza ba ta je yi wuje nun gawo ba ta na wani to zahirin nan halatta lawul mas'ala eh ba un ga ji halalli hatta yusiba ha arin ludi ko yin nun gawo ba ta ku gaji rayuwa nan sun mai yumsi kawun culu kananci a gaga ebe ne ba ta aje pe okwe nga ba ta aje pe ona waga yin ba la aji tun ata na bukata waya awa ni na a'a wa rajulun asabatu ja'ihatun gangani a zana la kan do ci be je ne zai shi shi wunde dukiya waje ndoro wunde be ti ba ti aga zu kwa dina wunji wo lati wunde be agbé dáàmù náà níwá di kí ọ níwá làtíláti ṣe búgọ̀ ṣẹ̀káfà ní gbé ṣùgbọ́n pàátá ní wọ́n di kí wọ́n jẹ́ àlẹ́ká kìṣì agabandis kìṣì alò kí ọ alò ga wọ́n lè jẹ́ ayé halú ko ina ji ganewa ko inda ci shi a ga misalin inda yau ci banki yau inda yau ci ba ta ga banki na operate bai na jiki yau wali kudate kan doci ma nga omale za mu ci gashi ba ga i ga banki shi ribe lotun biyo kila to ci alo a ah, musulunci da rura

láàkáṣù nọmbọ́ ẹ̀bẹ́ ìdíjì transfer ìyàwó ẹwọ́ kí wo wẹ̀yà alẹ́ aláti ẹwà lẹ́gìdè sí yẹ́nà aláwọ̀ ewé ní ládẹ́ agẹ̀dẹ̀ àkáṣù ogun ayé na ya yóò kàdẹ́mù àdínámi nẹ́l mafásidi kọ́ ta ẹgbọ́gọ́ wà lẹ́gbẹ̀já ẹ̀ hátù bí ájí ó zà náà zùkwá jiná èmi wá jiná kó ámbàlẹ́ àánúwọ́n gẹ̀fì láti ó gẹ́gbẹ̀bí tí ó yí pátá wọ́n jí kí ọ wọ́n jí lálàṣẹ́ kó misali bá níwọ̀ jíra ihu dẹ̀dẹ̀ núbọ̀ salama salama fitinari na ji boko haram north east onubeji ma gada shabo a dẹ̀ imi watu ji watu kaza ji wani ya ci bo mota dina uwe kaza ji ka ko eh mutu bi ti bi gagwa shago na judi ran be warehouse go store banti banti jina boko haram ya yi pe a truck ku bi en ji ya ku bi ne ba ya ku da gunta da sambisa da yayi ta zanne gba ni ya ga no le wa da eh ke mina maza na ji ce bana tattawa ne ko so bi ne kaza ne wo bane kiwa be ja ta be ga zanne wọ́n jẹ mùfìlísù ẹbà sádàkanu ń jẹ jẹ́ ní àṣọ abẹ́tù jẹ ìhà alẹ́kàájú wata zahiri ne fa'alat lawul mas'ala ko hata yasiba qiwaman min aishi harin wuje gaji rayuwa wani wara jirgin bai zane a sabatu tun talauci biyu hata ya kula salasa tun min wuli hija hatta babu na za wuta mini zai ji bi hankali a madin lura ne ko min kogin jama'in jagan da kaji a sabat fulanin faka lalle talauci an roza ta zan fahallat lawul mas'ala in yi bangajin lalle ya zanen rawa muslim imam muslim ga gubiyo ale ga hadisi irin na ba hadisin na gomelani ko wale ga ezu klemu da wen iflasu yawon ya jiya kula kukyaniya kuje bukata kiyayen albayyinatu ebonin albayyinatu ala almudda'i wal yaminu ala man ankara law yutan nasu bidawahu ladda arijalun amwala qaumin wa dima'u ngoji na ko e bogo ezu di dawe iflasu kawai ula ku kene hukunce imfilisu ga adda zati zona dole bayani ga ko ga dozuma ga mala imam al-bukhari ke babu sahih al-bukhari ga babu iza wajida malawin da muflisin fil bai'i wal qard wal wadi'a fa huwa haqqu bihi tabne ga ga wa ga se wewe de benza na a je ko ebe wocho ebe yelamo ebe la shisho fọwọ́ àákù bí ọ̀rá ìtẹ̀ntẹ́ntà bí wí gan ẹ́lá ṣe náà lọ́tò aláìbà ilé kọ́ wọ́n jẹ kí ọ wọ́n jẹ mú fìlísù wọ́n mọ́ kú fíríjì yíó kọ́ jíká ní ọkọ́ wọ́n mọ́ wọ́n mú kí ọ wọ́n mú ipá nẹ̀lá àtàkàrà kápọ̀ ìlà tó ti ríyìn fi tí náà kó wọ́n mọ́ súnkún ẹ́ wọ́n mọ́ kankúṣi wọ́n na kankúṣi yíu na gálùwẹ̀ ní aláì aláì wadda kiyo ko shi yau waga waya ku kawai yau ma za da ma kafa, kasa eh? eh wuyi gwani wana male payu gulu gufitina ngo wala lambo waga tumbaga ade da muna ga to ale po ya la kun ala ogbata loji ba ngo e pa no wala mu na da yon di kia da yon la wọ́n máa ń gẹ́ fíríjì náà pín àwọn fíríjì wọ́n ti méjì náà wà ní wọn bá ọ pálé fíríjì nínú kó àwọn onídán bàbá kẹsẹkẹsẹ àà ah, ní fíríjì ti káta jí náà kó á fíríjì ọ̀sán lára ẹgbẹ̀n máa di kí à ní ẹgbẹ̀n máa zo ẹnẹ́jì gá kí òtí mẹ́dí òmẹ́dí yẹn nẹ́jì agẹ́jìnà dúkún àti aláwọn akún àti adówó àti adékemnágà àtúnsáfíà lè yí ìjíbàtà náà kwale hmm? bayaniyan e ga irin na ngwagwale anyi ko? nga mala alasun albasuri nga iza a filasa wata bayyana lam ya jizi isku wala bai wala shira'u nga ya e zaga aje mufulisu alama malawa ni ga zanen mufulisu bu yi ga weku shi. wẹ̀lú ìjìwá hali ń ṣe ń fẹ́ dùn ẹbọ́ ni hajjiru ga gẹ̀dẹ̀ dúkìá zànà kánga nígbẹ̀ kó ọjí hajjiru ga gẹ̀dẹ̀ dúkìá zànà kánga bí ma na ga dúkìá restrict ń jí àjí tàtọ́rù fíbẹ̀ dúkìá complete libya kó kú mọ kúkú tù ẹbọ́ àdíkẹ́mìnà àdíkínà àwọn gbígbàtà náà lọ́ọ̀lẹ́ lórúkú ba da ya gburu babu sulhi babu ne ga ya ce sulu junan sulu ji na gyara ji taka da ya zaguba na jiki nan zaguba na ije su magangani da doshi nan a ji sulu wa taka ni musulmi da kafiri aji suluwo tsakani babu yini ko aji suluwo ya to zana gitu na bi to zana gitu ta ci wani wani ta fata ni min ni na tatalu fa bai bainahuma fa in bagat idau mal alqura fa qatilu allati tabi'a ta tafiya ila amrillah ko hata to zai ya ta ka yado shi na zanna zanna sakuba zanna zanna saki zanna zanna sabici zanna zanna sakan zan wale aji sulu ya taka na abu to su ya aji sulu ya taka na abu eh wale a wale wutu baba sabanga wale ne ga ki so su stress goro goro luzne luzne eh ga ga sulu ya zungo to zakaza fabi wi Eh? ìgbà wọ́n kẹ̀zẹ̀ láàwọ̀ ọjọ́ náà jí ti bẹ̀rẹ̀ wọ́n kẹ̀zẹ̀ wọ́n kúwọ́ tó lọ kọ́ra yìí àmága gbòtú pàkámọ́ bí wọ́n máa ìgbé tí a ti agọ́ no problem wọ́n jí wai ya tada babu ne ya babu ne ya yego eh wato mun dan ba har da babun ne go amma wai ya kashi babun ne dai je go ki bayan e bo zaman lafiya go ko mu da bo e mu ne ba da su ru yibo na gogo wale sarawi sulu oúnjẹ gan tó halin wuci shi na halin wuci to su saga da kotu kotu mai giwo sarauni sunu mai giwa kawan giwa dokuna. kotu lowe gi lokaci na dokuna sunu mai a nan wai gi lokaci na dokuna ko sunu wai lugwa zane ji sunu àti ayé yàmù kashi amma an ga kotu bo su ndo chagu jizo kagu ba wasu ne su da na jiki a a kara ya gobe a ndo chasu a sai a jiki ya ne ko ji gane ko sunu omo ujiye pata ne zai wani waye biya ya sashi ci ne kemina na wuce mari lati ne inda shi na ji haki wunan da mazumin lafiya ko ji gani ako wale ga sulu wadda ga enforcement da kaguya a mayan kotu wadda kiyar wadda enforcement a mangole kato sulu ganci masu kun ya ga sulu ji ya ce wa ga to Allah sulhu enforce ya ce ke agree da ko to da lawa enforce alawa ji kiyan alawa ji eh? tabbatar wa zan do ga alibanin alawa ji hukunci ta wale ga kotu daga hukunci zana ba hukunci zana ga hukunci wuta ga kotu na ilikali amma ba ne ga sulu ne flexible etu nyanguwa shamba mutum kashi cikin sana'a sai da yana association alailake nusa da wani nusa ya fu kashi e eh, yandoci ina hajjan kandoci to ya gine zamanin ga gane sulu tsakani babu biyan nuru magatunu wale ga sulu is more flexible sarawin ko ji ganewa amma with all this file yana nufin ce ga kotu ba yanzu eh kiwu da iya to zuwa kotu kiwu da da eh kaza da be alai mai da boye meke ya alai boycott har ya da kino da kotu no amma ga da jin a cibi ga gora alai ga ji ya ga ce gun ga yi zandoro amma falon mata lalayi mul'amadu fakalafa min ba ji mu halifun zanu ce yadda zuma gwai yiri ya kamata nan nusa ya fahimci sai cinye nan zanu ce yadda zuma sai cin wuce ya nusa ya fahimci wuce kem ne ya buje maji ya famili penyo a ce fala nuru bi alheri nan zanu ce yadda zuma a jiki a yan ɗaya da yin wuce biya nusa ya fahimci yau ya hakuri na dabi a nke son kai ci daga ya shi za zamanin sai bilo na zangoci a kija yan wason kai ladango yun sai ya shi kawun gai wa gai ya je wajen wajen to karu nan na ya ala ce nusa yi da hannun wuce fifi a àmọ́ ndị mutum bai ji rayuwa wanda bai zo kami a mutu ba ba ga ji na wajen aji ji a amma ba goyon ba ni ya nugu ya sau goro lagu eh ga so wale zaye ujewo uje mota shi wuje biji jari ya ga wunga a ga ya layi da ɗaba kibo alayar tun wani yudan falon ma halafa min ba a dai halifin ganji zuku abin dai ganji na zuku a daidai dukiyar musayi amma ga kwadari ko ga efe ga amanagi ga weguye zandorwa ga rashin adalci ga wucewa da nafsi nafsi i me and myself wadda turanci nuce mi beji mi ji be mi ni kawai ni inda tun ya to ta tin gijo ja to cewa ka ubi za kale kawai yanzu waje abile family land na ji da ko ji jama'i ba ta ji amfani da ne wa ba na kun go da tu mi ji jare wa ba na kun go da ji wa ba na kun da ji wa jin na da ji wọ́jẹ́ àbẹ́lẹ̀ gbọ́ọ̀dùnwúyì adégijì yàyúyì adégijì sístúwúyì adégijì sọ́fúnlẹ̀ pátẹ́dì ákì fí bá bọ́ náà rẹ̀ wúlàgàtọ̀zẹ̀ ndọ́rọ̀ ọ̀dẹ́ jẹ́ na yíwú lẹ́gbẹ́gbẹ́ ìzàdóòrò ga tùrù bí tí mọ́ lé ìwé ṣìwọ́ jọ náà èdèdè ìrìnà wẹ̀yẹ̀ ìdìdà ánẹ́nà adìyírù ń kí a

inda bukata idan dabbobin su kuma ga ku yi kinikin na gaji yin doro ci gaji nan amma alaiti tibi aje ga riga ga da ka zama wa da hu yoto kwa su kwa kuma bukata su kwa huje aje ni wa daura wato ba ku je nuna ba ya kada dikiya to ga da ji la gugu problem ni rikici jin nan yanne pate jigan na sun gabe makiyo eh nga ma jara itiye si bi ayo ngbo wa ayo musa fube musa yi na jiwo fiye ne to yi su ne fi fuwa ne waga a daya wace le ga wuza na ci a ku ga lubu musa yi fube musa yi na ji ke mgbe ci na mgbe ce fi siga mgbe ce fi wiwi mgbe ce fi ye nwa ji gani ako e ba maga ati nke aturo ni lagba ti nga agake musa yi foko agake musa yi ne wace kire gana na dere kwanzu gwe gana ulu ba mbaba alabiyo ah ladia gole yen na uje ne ya le ro ko e de sona this is reality inna la la ido e iru ma bi kowi hatta yugayiru ma bi anfusin fusu ta ichi lo nchi wa na na mudna ofin al mudani radiyallahu anhu anna rasulullahi sallallahu alaihi wasallam qala ga nabi sallallahu alaihi sallam ga a sulhu ja'izun bainal muslimina sulhu gyara biyu tsakanin musulmi ya uge illa sulhan harama halalan inda gwa sulhu ne na sakwajin halalli na wula sharamuna au a halla haraman kowai na sakwajin haramuna laje halalli na wal muslimuna la shurutihim muslimiji atace sharati abu illa shartan harrama halalan inda gwa sharati na ina ga ya lalli nan gulaje harrama halalan ko nga lalli laje haramuna au a ahalla haraman ko haramu laje halallina rawahu tirmidhi wa sahahu wa ankaru alayhi لأن الرواية كثير ابن عبد الله بن عمرو بن عوف ضعيف ولا مجي انكارو دون تعالى من على من الرواية كثير ابن عبد الله بن عمرو بن عوف ضعيف وكأنه يتبرع بكثرة طرقه akato wele ga imam tirmizi wala law ga hadis na ya sahi e bon mu je ko ka ka ka me si ga ji ka ka ka ne ngala ngoji ya ngoji bokana wa kasawu ibn hibban min hadisi abi hurairah ba ni maga hadisin nan yi sai daga hadisin ya abi huraira wani ga alimamu tirmizi yana nan ga ga ne hasanun sahih ko hadisin na ale gan abu rera gwa hadisi bima ibn ibani lubi to abu da da mace lubi sunan ugo bab ne ga yace asuluhu wannan yole ko ga annabi sallallahu alaihi wasallam ga sulhu jaizun bainal muslimina sulhu ji jaizu yole fi da wa tsakanin musulmi jo imam ahmad ci daga illa sulhan ahalla haraman au harama halalan sulaiman ibn daud ci ga annabi sallallahu alaihi wasallam ga almuslimuna ala shurutihim muslimi ta ciya sharati abu wale ko ebe gwale ne pata ku bebe si ga almu'minuna inda shuruti wole ne ní pátá wọn ẹgbó òjì dí kí Allah subhanahu wa ta'ala ga la fi kathirin min najwahu doku don doyin tattaunawa e ganji e zaji na je zaje alkhairi da bwa illa man amara bi sadaqatin da gwazana di foro be sadaqaina aw ma'rufin ko ji foro be bulubulina aw islahin bainan nas kuji forogan da gyara tsakanin za an yi jona wani islahin bainan nas wanda kiyayen wuje muhimmanci ko wa aslihu wayin wayin ta'ifata min na tattalu fa aslihu bainahuma dagúgbà mini yan musulmi ní ṣe sun musulmi ga sun eji gyara tsakanin abu wọlé sùúrù ga náà ne hata ke ba be ni ga su wa ge ba be ni ga su zuni ya wulula ko saba tu akama min ali wa kama min aliya yurida islahan yuwaffiqu Allahu bainahuma abe wa ga aji gyara soko aji gyara ta soko abe wa ga aji gyara soko aji pade yi sakani abu ebogo wa le ga gyara ji is good suluji is what suluji is good bayanin na wato ma karatu yato da wani washi ba e, e, lalawula e musamman ya ce kibina ya ce sulu wani ɗabanin kan wace zaɓe shi ganwewa gan wuji sulu kakunan gada ɗin? Eh? no to zai ji fi gan wani wa sulu ni to zane wato mai wa'adi sulu ne jiki a wuce wato sulu ji amma ba na uzuri da na waje abin ya wuce ya a di fayi ne da ga kiji da nan sulu ji na ɗan yi yajan waji to kan da cike ji faru zane wagon wuji to sulu na uɗe skili na je laji sulu na ya in shi shi shingan waye wagon wuji sulu tsakanin zaguwa kiyayen nan mamu tsakanin zaguwa ẹgá àgbéjá ẹzà ṣígbó wá mẹ́wọ̀n ojú súlù tàkà ní zàgúbọ̀ àmọ́ òkí ajẹ́ kí àrùn òkí ajẹ́ mùgùtàbù tàkà ní zàgúbọ̀ ẹzà ṣíṣì wọ́n ló wùjú súlù tàkà ní zàgúbọ̀ àmọ́ ògbẹ́ ní

ndula kun zane ganwe wo zane ganwe wo zane ganwe wo oge wa ji tulu sakani abu ke wajijin hmm maza bayan we waya kunun da gashi guta wuji kiya han eh hmm? nika nika ingu lore uga guta la noru gwenini wuci maza bayan we maza ba su alawan gan mo za bo tàbí mu fa wa ayé yau ga jogu wannan bai tunu jiji na ga guta jikiri bai bai ga guta na je kunu kuta lana a ce sun wannan bai tunu jiji na wabe lanoru dufa wata kofi Hmm? tí wọ́n yà gan. wọ́n lọ bẹ̀rẹ̀ ọ̀dà ní ká lánàá ẹ̀ lọ́gbọ́dẹ̀ bàájẹ́ lọ́pọ̀ tó pátá fẹ́ gbé àwọn àti lùtùmbọ́ gẹ́gẹ́ àti tún ní wọ́n lé wọ́n bẹ́ẹ̀ gọ́wà súlù ìrí ná ngọ́ ilé ìdànígbẹ̀ gọ́wà súlù ná skills kan ce zai gaggan amma to body language na wani agaga nan wani communicate yadda shi wani communicate yadda shi in addition to word na wani gasiya wọ́n láti gánewa sọ́ngbẹ̀ wọn láti pàlá ń dọ́rọ̀ ṣìdójò tí ọ̀gá ìkúnnú nẹ́lẹ́wọ̀n ki da ndoro wai na bongo wo jiga ne wu njan kelo ga gbe ga na ga ni wai kunun na wai go mi lapara nda ya mama mi wulugu enoko se nya ga gbe ga na wa ga mede wu wa ga wudi ki an eh wudi uji njan kelo ga gbe ga na wa ga nu wona fini mo da na fa ga problem mu na fa ga wudi si de wu wu ga na ji fo wajen da ki na zugu waya ku nuke wajen da ku na zugu wafe ku bara wafe ku taya nuwa wani waje ya wata kijin waje ya kunu gafi buta wata aka yawa ce lego a problem solve wala zo problem ma ne ke ya zadide wa gun wale a mawa ki aga goyo wani inda kuwa ji ganewa ah. so ka kuma waga waji sulu na zan ce wanda su ne su ɓata ne mai waza fa if you can get to know the any problem ga na ɓata na e kaza na e eh, ah, ji na ta zaka na zaka zan utawa yan gazo zan da ce na waza na ya zan da ce na waza a shiga ba ji biyo a kurji aka zaji aka zaji kai gaskiya but za mu ce na wala kawai wuje da na sympathize ga wuni so da na ji sulu na wade basira skill jirkete ne ji bai ne wuce bai kuma ji la navigate yan lamari harbi kafu na ga arrive at conclusion wa yi ne eh ji za ji to training da kago ya ci lamari ki gwanin e eh, ce skill yiri yiri yiri yiri yiri yiri yiri yiri yiri ko ji gane ku so kawo gaje fada wa zai yi dai basira yin arbitration bi negotiation wani beto reconciliation wani beto sulu jiji na to classica yana je wufi class wadda to traditional yake nan wani operate na wajen kiyayen hayamu additional skills da shuni yabo kibo a bawon lamarin da jiri àmọ́ lè bà ní súlù jẹ kẹ̀kẹ́ jìnà sókún a wọ́n lè éjì súlù yán aláàlẹ́lẹ́ aláàṣẹ haramu kọ́ aláàramu aláàṣẹ halẹ́lẹ́ kọ́ jẹ́ ánà kú dédé gan ti mọ́ sókún zàgúbà na gandan agreement yóò na agreement na tó agandan na become binding on both of them ndagwa ngaga halẹ́lẹ́ láṣẹ haramu kwa haramu láṣẹ halẹ́lẹ́ ko ji gane ku so wale gan ba biyan sulu hadisin na goka sarawi a madi abuwa bai da ba sarawi ba da yin mu'amala jan na hadisin na wajiki na mai gadana hadisin na kiga katin ya abun na wallawa alam subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk